ẹ káwọn padà sórí ètò yín ètò wa Ramadan Kareem afáwa Sheikh Uthman an àwọn lápè wọlé ọsùn láàárọ̀ yìí tí wọ́n ń bá wa yanjú ọ̀rọ̀ nípa ìṣọ̀kan ìṣọ̀kan wọ́n ní ká ṣe ìṣọ̀kan ìsìláàmù ìṣọ̀kan ìsìláàmù ń pèpè lọ síbẹ̀ kẹ́nìkan mọ̀ pé nìkan lọ́mọ náà kẹ́nìkan mọ̀ pé nìkan kèfèrí Ọlọ́run lọ́mọ kó wá bàbá bí tí mò ń bọ̀ nìyẹn tó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ó pe mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ní kèfèrí àbí kó pe ẹnìkan lọ́mọ náà ó rí pé ń kírun ó rí pé ń gbàwẹ̀ wọ́n wá pé ah pé àtúrí pé ó ṣe kíní kan pé àtúrí pé kíní kan ó sàtún pé ọmọ náà ni iná ní ọwọ́ ṣé ìkankan wà téèyàn lè fura sí lára yẹn tó fi pè lọ́mọ náà káàkiri kọ́kọ́ yanjú yìí náà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lórí sọ̀kan tí a dẹ̀ ti sọ pé nínú tó ń pín wa náà ni ìwo rẹ̀ ni pé tiwa ló dáa jù hmm. kí n tó fún èsì yẹn jẹ́ sáré fi ẹlẹ́ẹ̀kẹrin tó pàtàkì kún hmm. òun ni hobo dunia. Hmm. ìfẹ́ ayé ó wà nù tí ń wa pín yẹlẹyẹlẹ ìfẹ́ ayé tó a rí i pé bóyá tó ń torí ẹ̀ fa wàhálà tó fi ń kọ̀ndẹ́mù àwọn èèyàn ó fẹ́ káwọn kan dojúkọ òun hmm. kan sọ pé òun ló dáa bóyá nítorí obìnrin bóyá nítorí owó bóyá nítorí ilé bóyá nítorí tó fẹ́ kó àwọn ìṣòro ni. náà ká wá padà wá sórí ìpera èèyàn ní kèfèrí anábì wa Muhammad sallallahu alaihi wa sallam anábì ti yanjú ẹ̀. kùránì náà dẹ̀ ti yanjú ẹ̀ àyà kan wà náà kùránì Karim tó jẹ́ pé sababu nùzúlẹ̀ òun sahaba kan lọ wá lohun pàdé ẹnìkan ó máa ń kèfèrí tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó to ẹ̀ tó fẹ́ dìjà ìyẹn wá an la ilaha illallah wa anna rasulullah ó padà òun ló padà kọ́ńkà ẹnì yìí ó wá dé wá ròyìn fún anabi wí tó pípé anabi ó praise òun pípé ó ṣe dáadáa na anabi wọn sọ pé ah kọtàlítàwù ó pa wà ó wáyé kúlù láìla ìlọlá tí ń sìn sọ láìla ìlọlá tó bá jọ gbẹ̀dẹ̀ àlìkámọ̀ kí ló ti fi láìla ìlọlá ò ṣe mo ló ti fi sí. Hmm. ó já mọ̀ pé kẹ́lìmọ̀ ṣáádà lásán kéèyàn ní láìla ìlọlá ò nìkan ṣoṣo ó tó láti bẹ̀rù àti sọ̀sọ́kúsọ sí rẹ̀ ní tó bá sọ bẹ́ẹ̀ ní àyà dé ló sọ pé kadhalika kuntum min qabl famanna Allahu alaykum ó ní látẹkùn ó ní ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹni bá man alqa ilaykum sálámà lasta mu'mina látẹkùn lima alqa ilaykum sálámà lasta mu'mina ẹni bá ti sọ pé sálámà alaykum tó dẹ̀ sọ gbólóhùn àláfíà ẹ má sọ fún pé òkín ṣe mùmínì aya kurani ni ẹ mọ sọ fún pé òun ṣe mùmíní hmm. nítorí pé kadhalika kuntum min qabl ẹ̀yin náà ti fìgbà kan wà tẹ́ ẹ̀ dọ́lọ́ ọmọ ẹ fìgbà kan wà tẹ́ ẹ̀ mẹ̀sìn famanallahu alaykum kọ́lọ́hún tó wá ní mú rẹ ó tó sànù yín la ilaha illallah anabi wa muhammad sallallahu alayhi wa anabi sọ fún wa wípé tí èèyàn bá sọ fún ọmọ ìyá rẹ pé ya káfíìn tó pé wípé ìrẹ kèfèrí laqad lahiqal kufru bi ahadihima ó di dandan kí kèfèrí ó lẹ̀ mọ́ kan náà àwọn méjèèjì. nítorí pé ẹni tó bá pè ní kèfèrí yẹn tí ò bá ṣe kèfèrí mọ́ kèfèrí ó padà wá sí ọ̀dọ̀ òun tó pè kèfèrí yẹn. Hmm. nítorí lè fi mórí bọ́ àfi jẹ́ pé pípẹ́ tó pè kèfèrí yẹn ohun tó lè sọ ọ́ di kèfèrí gangan lórí. bẹ́ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ a ní ẹ̀ṣẹ̀ tí ò mú yẹn jáde kó nu Islam bó ṣe wo lè tóbi tó ẹlẹ́ṣẹ̀ ni a láyé rọ̀ṣù sàlàsàlà àwọn sàábẹ́ ní ọkùnrin kan ń mọ ó wá lákọ̀ọ́kọ́ bá wí ó lọ ó pẹ́ ó tún padà dé ànábì tún bá ń gbòdẹ́ mú etí aṣọ ó fi nà wọn nà ń bẹnu wa mọ ìyá dìrìbù bí nà níyì ẹlòmíì bọ́ bàtà ẹ̀ ó fi nà ẹlòmíì náà mú etí aṣọ ó fi ẹ má ran èṣù lọ́wọ́ lórí ẹ̀ ẹ̀ṣẹ̀ ló ṣẹ̀ kó ìkóònù Islam. Mm. Hmm. so láti lè pè èèyàn kan ní ìrẹ́ kèfèrí lórí àdìsí ẹyọ kan yẹn èèyàn gbọ́dọ̀ ṣọ́ra kó tó sọ pé yà káfíìn kó sọ pé ẹnìkan kèfèrí àbí ẹnìkan ó wọná ọlọ́run ló ní ìdájọ́ iná hmm. ọlọ́run ló lè pè èèyàn ní kèfèrí wọ́n á gbé wa ti pé ká máa wá kọ̀kọ̀ èèyàn ẹni tí ń kírun mọ̀nsọ́lá sọ́lá àtànà èèyàn ń wọ mọ́ṣáláṣí ó ń kírun wọ́stẹ́kbala kíblatana ńgbà tó wọ mọ́sálásí kò kọ̀yìn síbi táwa kojú sí. bìkan náà lájọ kojú sí. ibi táwa kojú sí náà ló kojú sí. Hmm. wàá kálá débi hátànà apá nǹkan àjọ jẹ́ ó ti kú ọ̀lẹ́ anábì ní ẹni ẹ bá ti rí mọ́sálásí fàṣádù láwùbìlì imán. Hmm. ẹ jẹ́rìí pé mùmíní lélẹ́yìí. àbí ọba nígbà wọ́kọ̀ ni wọ́n mọ́sálásí hmm. ká máa ní torí pa nǹkan kan ní alal asrar wọn àfi wá tì sí pé ká lọ kódà anabi bá anabi ṣe tó ẹnìkan wá wájú anabi sallallahu nínú ó wá sọ ọ̀rọ̀ sí le ó má rọ àwọn ń bẹ orí anabi ni má bẹ ni ó sọ la àwọn ọmọ ló sọ lẹ́nu ni kò dé ọkàn rẹ̀ tó bá wà lọ́kàn rẹ̀ ni ni wọn fi lásìkò àléhìn bí mo sọ ìtì. ìtọ́lọ́ ni wò lára wọn ni tí wọ́n ṣe ń gbangba tó ti ń kírun ó ti ń sọ láìláńlá yóò máa lọ rẹ̀ nítorí bẹ́ẹ̀ àṣìṣe ńláńlá ni kéèyàn kan ó po ẹni tí ń kírun tó ń gbàwẹ̀ tó ṣe hajj tó ń yọ zakat kẹ́nìkan wá wo sùnsùn torí ẹ̀ṣẹ̀ kan kó sọ pé yà káfíìn kó pe ní kèfèrí à ó lágbára nu sẹ̀rí àsìlám. ó lágbára ah. ó lágbára nu sẹ̀rí àsìlám àfi nínú kóhun náà di kèfèrí. ọlọ́run mọ́sàjárí yẹn pẹ́ ọlàǹtẹ́bí lọ́dọ̀ ọlọ́wọ́lá aláìlá ìlànà torí pé hmm, ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ tí ẹ̀rí ta ara yẹn jú wẹ́rẹ́wẹ́rẹ́ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àti ń wò wá ń lé nísìn ni wọ́n máa rí wípé ẹ̀kọ́ ńlá gbà la fẹ́ kọ́ ayé lórí ọ̀rọ̀ ìṣọ̀kan yìí Islam ló ní ìṣọ̀kan àwa la ní kò sẹ́sìn kan tó ní tó wa ibì kan náà là ń dojúkọ kírun ìmọ̀ ẹ̀yọ̀ kan ní ó ṣáájú òrùn fún wa tá a bá lọ Mọ́kà for example nísìn ẹ wo bó a ṣe pọ̀ tó mọ́kà gbogbo ayé millions of people lẹ́yìn mọ́mọ́ ẹyọ kan yóò dẹ̀ ṣe wàhálà dọ̀ọ̀lì gbogbo ẹ̀ yóò dẹ̀ ṣe àmì ẹni pọ́nlọ́ ń tíráì láti sọ fún ẹ pé ọ̀kan náà ni wà káná bá ń wò wá wò pé ẹyá ẹja wà pẹ̀wò ẹja wà rẹ̀ wò kí ló wà lára ẹ̀ ká tó wọnú mọ́sálásí ni tani wọ́n tani wọ́n kò sẹ́nìkan tí wọnú mọ́sálásí. àsìkò orun kò tún lọ àsìkò orun kò tún lọ orun kò bọ̀ ká tó wọ̀ yàtọ̀ lásìtà àlẹyìn bí musa ìtìrì tọ́lọ́ ń wínú pé ẹ mọ̀ wùlẹ̀ sọ púpọ̀ yẹn káàkiri ń lọ bìkan ní kọ̀rọ̀ ń ṣe kíní kan yìí tó bá ṣe ń gbangba yẹn ni ẹ fi dájú ẹ ẹ sì mọ̀ pèrè ayín lọ́mọ aná ẹ mọ̀ rò pé tiyín lọ́ dáa jù pé tiwa lọ́ dáa jù ọlọ́ni wàlá àtúnṣà kú àǹfùsàkùn wà alábìmọ̀ lè takọ̀ ọlọ́ni ẹ mọ̀ fọ̀rọ̀ ayín mọ́ òun ọlọ́run lòún mẹni tó mọ́ bàbá wàlá yìí tẹ́tẹ́ yanjú láàárọ̀ yìí inú mi dùn púpọ̀ ọlọ́run bá a san ilẹ̀ san rí wàlá nẹ́bí lọ́dọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n kẹ́ yìí lágbára àwọn ẹ̀bùn tó wà nílẹ̀ yìí á fún ẹ̀yin náà ní àwọn kankan ń bẹ̀ láti ọ̀dọ̀ àwọn alájà dámórìṣ ní agége lágége bẹ́ẹ̀ làwọn ti ń ta bàtà bàtà tẹ́ rí bàtà tó fàìn ni unisex ni ọkùnrin lè wọ obìnrin lè wọ á fún yín ní méjì ìkan fàlàjà ń lé sí alájà ẹyọkan náà méjì ẹyọkan ṣe ní ẹyọkan ṣe tán alhamdulilayi á fún yín ní bàtà kan ẹ̀yin náà gba ẹyọkan kọ́ra kárí ẹ̀fẹ́ ni wọ́n mẹ́rin ni nígbà kó bàtà márùn-ún fún yín ni torí pé kí ni ẹ̀mí ọmọ ẹsẹ̀ ẹ̀mí ọmọ ẹsẹ̀ ìdá ìsìtáàmù ló gbà wá láàyè irú ẹ̀ lóye nísìn á fún yín ní bàtà ẹ̀tọ́ ọ̀làjà damori á tún fún yín mọ̀ á fún yín ní cd àlàyé Ramadan ìyẹn láti iléeṣẹ́ ọwọ́ àdúrà Islamic communication ẹgbà yìí náà á fún yín ní cd náà ẹ mọ̀ mi lọ ẹ jẹ́ fún yín ní gèlè torí á jìyà erisi yẹn náà tó kó náà náwó ẹ alájà alájà ara àfa ara sọdún arágìlẹ̀ ọdún kò fẹ́ wòye tó fàyìn dáadáa ni torí ọ̀rọ̀ sọ̀kan lẹ́ bá a yanjú lé ní ọ̀rọ̀ sọ̀kan lẹ́ bá a yanjú sẹ́rígìlẹ̀ yìí ẹ̀rí bẹ́ẹ̀ ájì aláàmú fún tí ẹ bá ti ń lọ máa mú léyìn a fún yín ọlá nàbí lọ sókè lọ́hùn ẹni tí wọ́n wá a lọ àwọn ẹ̀bùn wa àti ká pe ìbéèrè míì fún tàárọ̀ yìí ẹ ṣeun ẹ kú kàlẹ̀.